أشهد أن لا إله إلا الله ọ̀fún ètò tàn náà ẹ jù tààrin nìkan náà ti sí gan pọ̀ ẹ̀pà gbogbo àwọn náà yẹn tani nìkan. Sọ́jà Abdulaziz. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله عز وجل أسر صيام رمضان يرى يا لوري المسلمين الصيام قلنا الانفاق عن المفطرات من طلوع الفجر الصادق إلى غروب الشمس بنية التعبد إلى الله عز وجل إذا كان صيام قلنا قد كان رجنا في jíjẹ àti mímu káṣí kó ara wa ó dènà sí ìbálòpọ̀ láti ìgbà tí àlùfájàrí òdodo bá ti yọ títí tó fi di pọ́ọ̀rùn wọ̀ lójoojúmọ́ pẹ̀lú àníyàn mo ń ṣe bẹ́ẹ̀ sí ìjọsìn fún Allah eléyìí là ń pè ní ọ̀sùnyàm nínú òfin ṣẹ̀ríyà àlè rẹ nìkan nínú àwọn mùsùlùmí yóò sọ pọ̀ ṣẹṣẹ yàn yóò sì máa jẹ kí wọ́n máa mu àwọn abiléèrè wọ́n sọ pé oúnjẹ oríṣi kan pàtó làwọn ò jẹ nǹkan oríṣi kan báyìí pàtó làwọn ò gbọ́dọ̀ yóò gbọ́ nǹkan tí wọ́n máa ń jẹ ọtọ́ tàbí kọ̀tọ́ gbogbo ní tí wọ́n máa ń gram bẹ́ẹ̀ náà ni ọ̀ràn yẹn ni kò jìnnà sí ìbálòpọ̀ kò bá jẹ pẹ̀lú ìyàwó rẹ pẹ̀lú ọkọ rẹ tàbí tẹ̀lẹ́ lómi ìtọ́pẹ́ àti tó tọ́ ọ̀ràn yẹn ni kò jìnnà sí tẹ́lẹ̀ ní ẹjọ́ tọ́ gbogbo gbà ọ̀ràn yẹn ni kò jìnnà sí lópin ìgbà tó bá jẹ́ mùsùlùmí gbogbo jẹ́kújẹ́ tí ọ̀tọ̀ ọ̀ràn yẹn ni kò jìnnà sí ní gbogbo gbà tó bá jẹ́ mùsùlùmí ìmúkúmu tí ọ̀tọ̀ ọ̀ràn ẹni kò jìnnà sí ní gbogbo gbà lókun ìgbà tó bá jẹ́ mùsùlùmí. àwọn ajẹ àmú akóraró jìnnà sí ìbálòpọ̀ ọ̀gbọ́dọ̀ tó wáyé lásán àti kọjá pẹ̀lú àníyàn mo ń ṣe bẹ́ẹ̀ mo fi ń jọ́sìn fún Allah. nítorí pé ọwọ́ ọpọ́ kan jẹun ọwọ́ ọpọ́ kan mú ọwọ́ ọpọ́ kan jìnnà sí ìbálòpọ̀ láníyàn mo ń ṣe bẹ́ẹ̀ láti fi jọ́sìn fún Allah tí ọba ti ń bẹ́ẹ̀ àní sọpọ́ ìjọsìn fún Allah ètò túmọ̀ sí pé kò ní sí ládà fún ọ bẹ́ẹ̀ ni kò ní sí ládà àníyàn gbọ́dọ̀ pẹ̀lú ẹ̀ ẹnìkan sí yọ gbàdájọ pé ń sọ ọkàn máa tóbi para rẹ̀ tí ọba ti jẹ́ ike ọlá a sì máa dà yìí fún gbogbo ojoojúmọ́ ṣáájú kótó di pààtàn nínú àdìsá nàbà Muhammad sallallahu alayhi wa sallam onílẹ̀ ọ̀ṣẹ́yà mẹlẹ́mẹlẹ́m yorùbá yìí ti níyà kẹ́mínà lẹ́yìn òṣìṣẹ́ yà fún gbogbo ẹni tí ó bá ti dàníyàn sùn láti alẹ́ tí ó bá ti dàníyàn sùn láti alẹ́ ó lè tàjú láàárọ̀ àbí gbàtà àlùfáàjáre ti yọ kọ́ wájà níyà àníyàn yẹn ò lè ọjọ́ yẹn ó ti bọ́ wọn lọ́wọ́ síbẹ̀síbẹ̀ ó ti gbọ́dọ̀ kóra ló dínà tí gbogbo tí wọ́n ní kẹ́ni tí ń ṣe sùúyà kó kóra ló kó dínà sí ìwọ ọjọ́ ni wọ́n á san padà lẹ́yìn Ramadan òfin ṣẹ̀ríyà ó fi hàn yí pé sùúyà Ramadan ọ̀ràn yẹn ni ó lórí gbogbo mùsùlùmí. ẹnu gbogbo olùmẹ̀sìn تتقون أيها الباقون أتى صيام رمضان لا رأي لدريه gẹ́gẹ́ bá ti tẹ́tí lọ́nà yìí lórí àwọn ẹni tó ń tó wá ní ẹ̀kọ́ bẹ́ẹ̀ lè bá àjẹ́ni tó máa bẹ̀rù ọwọ́. jíjọ́ ọ̀nà yẹn Ramadan yìí Al-Qur'an tọ́ka sí gẹ́gẹ́ bó ti ṣe kọ́ yìí olú ẹlẹ́dàá á sọ wọ́n ní pẹ̀lú ẹ̀ṣẹ́ ìdàmí ń kọ́ ọ̀ṣọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbọ́n ẹnikẹ́ni tí yíyọ بلغ أبو عبد الرحمن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان متفق عليه بني الله محمد صلى الله عليه وسلم ولا أحد lórí àwọn òkú wa òkú alákọ̀ọ́kọ́ bábà ọlọ́dọ̀dọ̀ bíbí kò sí ọba tó tọ́ láti kò lọ́dọ̀dọ̀ yàtọ̀ sí Allah àti fáńdàmọ́ Muhammad sallallahu alayhi wa sallam ẹrú Allah ìránṣẹ́ rẹ̀ sí ní pẹ̀lú. ẹlẹ́kẹ̀jì oní ẹnìkan máa gbé sọ láti dúró ẹlẹ́kẹ̀ta ọ̀nà ni ká máa yọ zakat ẹlẹ́kẹ̀rin ọ̀nà ni ká lọ sí hajj ẹlẹ́kàrún ọ̀nà ni sọ́wọ́ mọ́ Ramadan eléyìí hàn fún ọ̀kan nínú àwọn oríṣi ìsìláàmù márùn ọ̀nà ni sọ́yàmù Ramadan a sì máa ń tí ọ̀pọ̀ múlẹ́rọ́ máa ń ṣe fúnlé orígun lé bí bá bẹ́ẹ̀ ilé adó garando tí ò bá sí bẹ́ẹ̀ ilé awó dànù torí ẹ̀ sọ́wọ́ mọ́ Ramadan òpó kan ni nínú òpó ẹ̀sìn Islam márààrún orígun kan ni nínú àwọn orígun márààrún tá a mọ ẹ̀sìn Islam lé lórí ẹnu àwọn olùmọ̀ nínú ẹ̀sìn Islam yìí ó sì pọ̀ lórí kí ọ̀ràn yẹn iná ní sọ yá bàbá kí ẹ bá pera rẹ ní mùsùlùmí tó wá lọ́wọ́ gbà ike ara Islam ó ní sọ yá mọ̀rọ̀ bàbá àti kíkọ́ gbàgbà ọ̀kan nínú orígun rẹ ni tó bá sọ bẹ́ẹ̀. فإنه يكفر يبك كفري مثل أنكر أمرا معلوما من الدين بالضرورة إن كتسيك وبكاتا كملوا kátó di ká tí a mọ̀ nínú ẹ̀sìn lòún takò yìí ẹnbàtí ti takoru rẹ̀ yóò di kékeré ni. wáyé o sẹ́nìkan bá ti ẹnu mọ́ gbàgbọ́ ike ara Islam onáni sọ́yàmù Ramadan ṣùgbọ́n tí kìí ṣe kílódékẹ́ ṣe olóró dúnì àti ìmẹ́lẹ́ àti ìdíwọ́ sẹ́yìn náà ó yọ sọ́kọ̀ onítàn wọn ti kò kí torí àǹkátá tí Islam mú wa kò ṣeé fi sílẹ̀ rárá al-Imam al-Dhahabi rahmatullahi alayhi onítàn tó máa máa tó ń jọ̀ta ní oṣù Ramadan ó sì jẹ́ pé mùsùlùmí là máa ṣe tí a bá rí bẹ́ẹ̀ lójú gbogbo mùsùlùmí wọ́n máa wò pé ó ti ká ẹ̀ṣẹ̀ ńlá kan eléyìí tó ṣe kó burú ju tẹni tó ń ṣe jìnnà lọ èyí tó burú ju tẹni tó ṣe pé mo ti àmupara lọ eré ló ń pè ẹ̀ṣẹ̀ ńlá onípa ọmọ àmà máa jẹ ọ̀sán ní ọ̀sán Ramadan tẹ́bí ọ̀sán nínú ìpàdé ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá débi wípé apá kan nínú àwọn olùmọ̀ wọn lẹni tí a bá mú tó bá ṣe bẹ́ẹ̀ ó yẹ kó gba ìbáwí ńlá ó yẹ kó gba ìbáwí ńlá wọn jẹun dáàmú àmà jẹun ní ọ̀sán àwọn ọmọ abá kì í ti ká rẹ̀ fi ọ́ kì í ti tó diwọ́ kan nínú àwọn àdíwọ́ eléyìí tó lè mú ọ jẹun olóńgbẹ pẹ̀lú rẹ ọgbà ìbáwí tó ga tó bá wò ó wọ́n rí pé ẹ̀fọn pa ọ́ gan wọ́n pa ọ́ nítorí pé Islam kì í ṣe nǹkan eré rárá nígbà tí wọ́n pa Islam àwàdà ló ń pè ní gbogbo ajọ́ pé mùsùlùmí ló ń pera rẹ̀ gbogbo ti pé rọmọbọ́nà dé rọmọbọ́nà dé táyé oníwèé ṣe mùsùlùmí wá sọ́ndé sátidé ló kọ́ rẹ̀ tóbi hàn lọ́ ọ̀dájú pọ̀ sọ̀rọ̀ rẹ̀ dànù nítorí wípé nǹkan tí àwọn alábòsí ń ṣe wọ́n máa rò kójú ọkọ̀ mọ́ nípa rẹ̀ olúwa ń lọ wọn lára ni lè omi tẹsọkọsọ fi hìl ẹbọsọ bí ọjọ́ tí ojú ọ̀ràn kalẹ̀ ràn dada olúwa ń lọ wọn lára ni ọlọ́run kì í gbàgbé ọmọ ńlọrọ̀ lára ni ìwọ́n gbàgbé ọba múyà yọ pa mú lọ́nà tó ṣe pé kò ní lè dàgbà bọ́ báwo ló ti máa jẹ́ mùsùlùmí bọ̀ oṣù mọ́kànlá ńgbà rọmọdán náà wá ọwọ́ àlọ́ yóò rí já ọ̀ṣẹ̀ ìsìlámù wa tí rọmọdán náà bá tún ti lọ yóò tún lọ sí ti mùsùlùmí padà wọn ti ara rẹ dànù ọdá tó kórè ara rẹ ló ń ṣe ìwọ náà lọ padà sòfò nítorí pé Islam kò ṣe fi tàwádà bẹ́ẹ̀ ni kò ṣe fi tẹ̀fẹ̀ ọlọ́lá ó ń bẹ fún káṣí sòyàn ilé ìdánilẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam lọ́tọ́ka sí pàápàá sòyàn Ramadan ó wá nínú ẹgbàá wọ́ọ̀rọ̀ látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu. ولا نبي محمد صلى الله عليه وآله وسلم ولمن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أن كان يقبل صيام رمضان nítorí kọ́ba àgbà ọlọ́ àwùjọ nítorí kí ó ti lábòójú sọ kọ́tà rẹ̀ nìkan ló ti dẹ́sẹ̀ sán àtàkùnrídìí gbogbo ètò tó síwájú pọ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ìyẹn àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ kéékèèké alimami Bukhari àti Muslim ló gbà wá ilé ìtumọ̀ sí pé gbogbo àwọn dáńkópa nínú sèyáàmù Ramadan àwọn nǹkan méjì àwọn gbọdọ̀ jẹ́ ọgbẹ́yìn nínú àníyàn wa ìgbẹ́ ń tẹ́ni mò ń fẹ́ sèyáàmù fún Allahu azza wa jalla imanan nítorí pé mo gbọ́ àwọn àwòbọ̀ èsì sàdédé máa ń tó sèyáàmù yìí àyàfi ẹ̀sìn sáábà ọ̀dọ́ rẹ̀ nìkan mo ti fẹ́ tẹ̀ kò sí ẹni kan tó mo fẹ́ tẹ̀ lọ́dọ̀ rẹ̀ lọ́yà tẹ̀sán ọ̀wà nǹkan méjì yìí kájí kọ́ máa wọnú àníyàn wa wọ́n sọ sọ yá ìmáná wà ti sábà eléyìí dánú sábà bí ṣé ń fi láǹfààní kó ló ọ̀sà foríjì fún mi gbogbo ètò ti síwájú nínú àwọn ẹ̀ṣẹ̀ mi ọkàn ní máa sọ sọ yá nítorí kọ́ fẹ́ yọnu lá ẹnu ta lọ fẹ́ yọ kúrò lára rẹ ẹnu ta lọ fẹ́ yọ kúrò lára rẹ ọlọ́ọ̀fẹ́ kan sọ ọ lẹ́nu tọ́ba rúwọ́ orí ibú lẹ́nìkan orí ọ yóò fi sọ̀rọ̀ sí kọ́ na kan tó fi lè jàjàbọ́ ni lọ́dọ̀ ọlọ́ọ̀bù àìjẹwọ́jẹlẹ̀ olúwarí ọ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀pá mẹ́sì ó sì pèsè nǹkan tó pàdé lójú nílé ayé ní lẹ́yìn ikú àti nítorí ẹ̀ ó lè kẹ́kẹ́ orí ara nìkan ló ṣe orí ẹ̀ ọ̀há ló ń ike wọ́n tẹ̀lé àtọ̀ láàrin àwọn èèyàn nígbà tí wọ́n ń jẹun lọ́sàn ọ̀sọ̀ sí yá mi torí kọ́ bá ọlọ́ọ̀bù bá ó dé torí kó kú ọlọ́ọ̀bùsùn àti gbẹ̀sán lọ́dọ̀ ọlọ́ọ̀bù àìjọ òjẹ́lẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni tí ń ṣe sùn yá torí kọ́ fẹ́ gbà kankan lọ́dọ̀ àwọn èèyàn wọ́n ti ní àwọn wojú rẹ ní rọmọbánà yìí fún abárí kó ọmọ bí tó dáadáa adẹ́kọ̀ọ́ mọ́tò ọ̀tọ̀rọ̀kọ̀ fẹ́fẹ́ àjọ ọkọ̀ àníyàn burúkú ló ń gbé ká eléyìí ó fẹ́ sọ yàmù lè dá ó fẹ́ sọ yàmù tiẹ̀ ni nítorí ìyàwó tó fẹ́ fẹ́ ẹni tó láwọn ti kọ́ńdúrà fún ṣùgbọ́n àwọn ti èméjì nípa ọ̀rọ̀ rẹ̀ pé mùsùlùmí ni àti èsè mùsùlùmí nítorí báwọn lè ti tẹ̀ta wọn lẹ́ni tí èdè àti èsè mùsùlùmí wọn láwọn àwọn ojú rẹ̀ wò bọ́yá bí wọ́n náà yìí ó mọ̀ ojú sọ yàmù Ramadan àbọ̀ ní mójútó ó ti tó gbẹ́mẹ́ta táwọn ti fojú sísọ láti rẹ náà wọ́n bá ti kẹ́ẹ̀sì rẹ nígbà tó fi yá mọ̀ràn náà wá wọ́n tó táwọn ọgbọ́ nítorí kò lè bá láǹfààní àti ríṣẹ́ fọ́ńgílà ń gbà ó túmọ̀ sí kó e o ti rọmọba ìmáàlẹ́ wà ti sàbà ìrẹ́ka kí èso ara wọn. ẹlòmíín tó fi yá mọ̀ràn náà wá láti fi hàn àwọn ará àdúgbò wọn àtàwọn ará ilé wọn ikú òtún kó lọ́mọdé òtún kó lọ́mọdé bọ́mọdé náà máa ń tó sùn yàgò ọmọ máa ń lójoojúmọ́ yóò ní pàkàjẹ ẹ bá fojú ọmọdé wọn má nǹkan fẹ́ fẹ́ jáde ojú bá lọ. ẹlòmíì ó sì fẹ́ máa ka kàlẹ́ndà tó ti lọ bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún báyìí alhamdulilayi tó ti tó ọmọ bá lọ ọ̀sẹ̀ tì rárá kò sí ẹ̀já lé síbi tí wùlé kéré máa bẹ́ẹ̀ nǹkan fẹ́ tọ́ jù bẹ́ẹ̀ lọ. lẹ́nu yẹn tó ìmọ̀ àná nítorí pọ́pọ́ àwọn àwùjọ kòtò tó yá mọ̀rọ̀ bàbá nítorí kó lápòjú pọ́pọ́ pọ́pọ́ ẹ̀jẹ̀ sọ̀dọ̀ ọ̀wọ́ ẹ̀sọ́ tó fẹ́ tọ̀ ọ̀dọ̀ àwọn èèyàn náà ni wọ́n lè bá a fi sínú kàlẹ́ndà ibi ọmọ iye ọdún tó kọ́ ọmọkùnrin tó fẹ́ tó ṣe yá mọ̀rọ̀ ni. lọ́ba tán torí ẹ̀ kíyè sára o kíyè sára o ẹlòmíì ti fẹ́ tó ṣe yá mọ̀rọ̀ àníyàn lè dùn bá lọ àníyàn burúkú ẹni ń gbé ká torí ẹ̀ kéèké lásán tó bá kọ́kọ́ ń sọ pé tó bá ṣe báyìí báyìí báyìí ọ̀pẹ̀ kan báyìí báyìí báyìí ẹ má wò pé gbọ́ra mu ni èyí mélòó ní ṣe ṣòyàmù tẹ ìrìn máa rẹ èyí mélòó ní ṣe tiẹ̀ ẹ ti dáadáa èyí mélòó ní ṣe torí dọ́gba ọgbà ọgbà ọgbà àdúrà ọkọ̀ tó bá kọ́kọ́ mọ̀ ní ọ̀sìnkì lásán ni ìmọ̀wé òfin fún wa. ẹjọ́ pé kí ọ̀rọ̀ bọ́ọ̀lù ọgbọ́n pé ọ̀wá mọ́sálásí rí. ẹlòmíì tó jẹ́ pé kí ọ̀rọ̀ bọ́ọ̀lù ọgbọ́n pé nínú ìgbésí ayé rẹ̀ owó àwọn ọ̀gá àgbà tó fi wá mọ́sálásí ń tá a lè parí lórí àwọn ọmọ àkọ́wọ́ méjèèjì. Rọ̀mọ̀bánà wá dé wá dé kó lè síwájú ìmáàmù tó mọ́sálásí ọgbà fúra ọgbà ìfura àìsàn méjìlá ni òfin ìmọ̀ọ́nà tí wọ́n fẹ́ lórí ní sọ̀tún yàwó yẹn nítorí tó gba ọgbà òrùbọ̀ àbí nǹkan mí ní tẹ́lá bẹ̀rẹ̀. ọ̀pọ̀ ìwé yé ìlànà náà wà tó ti pé ẹ̀ ń ṣe ààrẹ lórí ọ̀rọ̀ wọn báyìí àti mùsùlùmí lágbẹ́dẹ́ yìí. wọ́n máa kọjá lọ sí mọ́tíláṣí wọ́n máa wòye rẹ̀ tó ń tó kalẹ̀ tẹ̀ ń bọ̀ bí ìgbà tó ti kókò kàn án mùsùlùmí ní ti pera rẹ̀ kí ló wá mú wọn lọ sí nìsín kí lè dẹ́ta ní Ramadan sẹ́yìn wọn bá ní ẹ̀gbọ́n tó bá wà ní òun ní oyá ayò ẹ̀lẹ́dínà àbárò ó ti bàa rí fún ọ̀sẹ̀ Ese wọn ni wọn bá wí, àwọn olùgbàgbọ́ òdodo ni wọn bá wí, olùgbàgbọ́ òdodo kì í sẹ́kẹ̀tẹ̀ yìí. يقول وتقطع وما واعبد ربك حتى يأتيك اليقين ما تدعو عليه تتفقوا في wọ́n ti ẹ̀sìn wájẹ́ ọ̀pẹ̀ ìsìnkú kankan. wọ́n máa ń pa mùsùlùmí níbi táwọn èèyàn ti jókòó ó ní kọ́ ọmọ wa. èrò ti dẹnu sẹ́yìn ó ti tọ́dún márùn-ún kò kan táwọn ọ̀wọ́ lẹ́nu sẹ́yìn ẹ ti dé báwo ni wọ́n ti sọ láti gbòòrò àti sọ láti làásù eléyìí ti máa ń táwọn mẹ́rin sẹ́ tó dìde pẹ̀lú wọn rí. kí ló wá yí padà Ramadan wá dé ọ̀wá ṣe bí para rẹ̀ tó sì yá mu ni wọ́n ṣe yẹn torí pé lọ́nùtọ́kùn ìmáàlà ẹ̀yà àti pẹ̀lú mẹ́jọ nìkan tó bá ta kótópó tẹ́lẹ̀ káàkiri ni ọ ìsìláàmù tó ti gbà ní ìsìn wọ́n tẹ̀síwájú pẹ̀lú ẹ̀dọ́jọ́ ọkú rẹ̀ lóṣù tó bá wọn bọ́lá bá tún lọ ọ́ pàṣẹ kò sí sáfẹ́ fi rẹ̀ ṣe àpá ọkú mùsùlùmí. irú rẹ̀ lọ́wọ́ á fún wọn lọ pa àwọn mùsùlùmí wá wípé ọ̀pọ̀ náà ọmọ ẹ̀yà wa fún kálọ́ ọmọ ẹ̀yà wa tó káfíìrì àmọ́sọ ọmọ ẹ̀yà mùsùlùmí. káfíìrì sọmọ ẹ̀yà mùsùlùmí o bẹ́ẹ̀ tí mùsùlùmí lè ṣe sọmọ ẹ̀yà káfíìrì ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú wọn rìn torí ọ̀rọ̀ tánàbí sọ́gbà ọ̀rọ̀ tó ní ńlá ni ìmọ̀lẹ̀ èèyàn mélòó ní sọ̀tún yá mi tiẹ̀ nítorí tọ́pa ọlọ́run gbọ́. àwọn ọmọ ilé wa kéékèèké àwọn tó ti fún mi ti bàlágà ó ti lé lọ́dún mẹ́ta. pẹ́pẹ́ igi imú wọn làwọn mọ́tíláṣí wà lásìkò wọn àwọn ọmọ wọn yóò jẹ́ mọ́tíláṣí rí. tó ń tà jẹ́ rí àgbẹ̀mọ́ wọn lọ́wọ́ ní tó ń bẹ̀rù àlá. Dèkòdèkò báwa pé wọ́n yí kí àwọn ọmọ kíláàsì ni wọ́n máa ti sọ láti nù lé. Gbogbo owó àwọn ọmọ báwọn àwọn náà ti dẹni tó ṣe pé wọ́n sáré ní kíláàsì wọn ọ̀kan fẹ́ ṣe fi para wọn lásán. Ẹ̀yin ọmọ lẹ̀ ń bọ́ yìí o, ẹ má ṣe fi para yín lásán. Ṣé ẹ bá ti mọ̀ ẹ́ pé ẹ̀ẹ́dì mùsùlùmí lọ́sùn pẹ̀lú ọmọgbọ́dọ̀ tẹ́ pé ní pé ní ìsìn pẹ̀lú gbogbo kọ̀làwáàtì tẹ́ pé ní pé ní ìsìn ẹ̀ ní mọ́tòtò kọ̀làwáàtì má ẹ̀ ka ìsìláàmù sí lẹ́yìn ọmọgbọ́n ẹ̀yìn pẹ̀lú wọn bá wí. káfí ìkọ́ ni wọ́n ní kọ́ wá tuntun yá bọ̀ rọmọgbọ́n. mọ̀lùkọ́ ọmọ rọmọgbọ́n ẹni tó tó sí láàmú ramadan nítorí kọ́ta aláwọ̀ gba ìmọ̀ni òjijì ìmọ̀ni àbájì ìmọ̀ni ẹlẹ́rìí kíkúrú tó ṣe pé kọ́ta bàbá náà ti lọ sẹ́yìn fún mi áá ebèrè lè ní wọn bá wù. Nàmbọ̀ ṣùgbọ́n ti káfíìrì kan káàtó torí pé lé tó ń gbé ọ̀tún àti òsì ìwájú àtẹ̀yìn àwọn mùsùlùmí ni wọ́n yí pọ̀ ìjà máa ń tún lójú náà ṣe máa ṣe sùn yá ọ̀gá ẹ̀ máa ń sìn wọ́n ni báwo lẹ sẹ́ ní kàkà jẹ́ o wọ́n fi àjẹrà rẹ o ètò ìwànú rẹ tó o wọ́n wá mi fún o nítorí pé tó o bá fẹ́ láti ṣe nǹkan tó ń sẹ́yìn ní àtìgbọ́lá àtìgbẹ̀yẹ àtìgbàládáláadá àdúgbò ti mùsùlùmí. báwo ni nǹkan tó ń sẹ́yìn ní Islam ṣe wù ọ́ àmọ́ wọ́n fẹ́ sí mùsùlùmí ọmọ pé Islam kì í sáwádà ni Islam ṣe ẹ̀sìn àtọwọ́dá kéésì ẹ̀sìn afọkọlọ gbé kalẹ̀ ẹ̀sìn ẹyọ kan ṣoṣo lọdọọdún ẹlẹ́dàá wa tọdá mi tọdá tọdá tọmọ tọdá lẹ ọba tí ó pa wá ọ̀nà ní Islam tòótọ́ bá gbé oríire fúnra rẹ̀ gbogbo ọdún tó ti jẹ mùsùlùmí lọ ń bọ̀ wọn wọ́n dá ọ̀rọ̀ yìí mà wàláyé sọláyé wàá dá ọ̀rọ̀ yìí mà wàá rẹ́sì rẹ̀ ibi tó mọ̀ lẹ́ka kú bá gbẹ̀mí ẹ̀ wàá dá ọ̀rọ̀ yìí mà wàá rẹ́sì rẹ̀ wàá rántí ọ̀rọ̀ yìí wàá jáma nígbà tó bá ti ọwọ́ sáré rẹ wàá wá jáma nígbà pálá nígbàmà tó ló wá bá ti ọ̀gbìn ní ọ̀gbìn ní ọ̀gbìn yà. ẹnìyà ti yìí náà ń dàgbà ọdún islam dájúdájú ẹsẹ̀ lọ́dọ̀ allah ọ̀nà islam ẹsẹ̀ kó méjì lọ́dọ̀ allah lọ́lọ́wà ló fi fòǹtẹ̀ jẹ́ olùkọ́ àyẹ̀ nítorí ètò ìyẹ́ oníwàmọ̀ nìyẹ́ tó ti ولن يقبل منه وهو في الآخرة من الخاسرين ẹnikẹ́ni tó bá wà nǹkan ní ìfisẹ̀ tó yàtọ̀ sí islam ẹnikẹ́ni tí ká ń pè sẹ́ yòówù ó kọ̀ yòówù ẹ̀ lè máa pè àtàlẹ́ yòówù ẹ̀ lè fi kún gbogbo tí yòówù tó máa kọ́ tó tí ọ̀gá ti jẹ́ islam olóòwò ní ìta lọ́dọ̀ rẹ̀. pẹ̀sì mọ̀ pé ìfẹ́ ọ̀gá mu bọ̀ olúwa ti fi yọ ohun nígbà lọ́dọ̀ rẹ̀ àbúrò wọn ló kókó fún ti ayé rẹ̀ lórí àná ẹnì kí wọ́n sì sí tí ó kù kí wọ́n dá padà kó o ti kàtúnṣe lọ kàtúnṣe o ti o ti lọ o ti lọ náà nù. olúwa ò ní gbà lọ́dọ̀ rẹ ó sì jọ́kẹ́ nínú àwọn ẹni tó ṣòfò lọ́la gbẹ̀ngàn kìyàmù olúwa kọ́ mẹ́tẹ́ kémi pẹ̀lú rẹ ṣòfò. o ti ń bá ọgọ́rọ̀ Islam yóò ti tó jọ mẹ́ta o ti ń pa kéèsì rẹ̀ kọ́ gba Islam ọjọ́ ti pẹ́ ṣùgbọ́n ń gbọ́ òfin títà làbá rẹ̀ òlú òfin títà ó ń ronú sí mi ọdún mélòó ló fi fẹ́ ronú sí pé ọ̀fẹ́ ronú sí wọ sàárè ọmọ tó bá ronú sí tọ́ba wọ tọ́ba tó wọ sàárè ìwọ gangan ló ti adọ́rùn fàdámà adọ́rùn fàdámà ńlá torí pé láti ilé ayé lórí mò ń tọ́ o ní jẹ́ adọ́rùn mò ń tọ́ nítorí pé tàbá pè ládọ́rùn mò ń tọ́ òun náà lẹni tó ṣe gbé ọ̀rẹ́ mi ká sọ̀rọ̀ ìfúlà tóbi kú ìwé nígbà sọ̀rọ̀ islam tó fi kú ṣùgbọ́n ìwọ́lẹ̀ nígbà ọ̀tọ́ lóru rẹ àti lọ́sẹ̀ rẹ ní kọ̀kọ̀ rẹ àti ní gbangba rẹ wọ́n gbọ́dọ̀ nípa islam ọwọ́ kọ̀ láti gba islam yìí oṣù wa kú kúrò láyé yìí wọ́n ti agbọ́rọ̀ kábàámà ńlá ní sábàámà lásán àbámà ńlá eréde eléyìí wọ́n sọ̀rọ̀ islam oníwọ̀ látàkùn ara. á ah, òun bá jẹ́ ọ̀rọ̀ yín pọ̀ ọwọ́ àti ọdún lè àtẹ ọwọ́ ayé ọwọ́ ọwọ́ àti pé wọ́n tó ọlọ́run dájú ọ̀rọ̀ ìsìláàmù ó ń wọ látàkùn ara ọwọ́ àti pé òfin ìgbà àti kí wọ́n ara kò yé nítorí ọ̀rọ̀ tó ń bọ̀ o sì lè má tọ́ ọgbọ́dọ̀ ti gba Islam nítorí pé wọ́n tó ń tọ́ lásán tó lè wọ́n pa tí wọ́n ń tò lẹ́nu à ó dàgbé mi sí i wọ́n bá ọgbọ́dọ̀ tó wọ́n gba ìsìn Islam kó lè bá a sórí rẹ̀ nítorí pé àìgbọ́ ọ̀sìn àìmọ́dìbùté ẹjọ́ ó pọ̀ láti gbà olóró tó tó bá ti dé ọ̀pẹ̀ sàlùfẹ́yà wọ́n wá àdìgbò sáwà wí fún ọmọ wàláàdì kò sáwìí jáde fún ọmọ. ìṣèlú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn èèyàn lè sọ pé ọ̀rọ̀ bẹ̀rẹ̀ agbọ̀nbi tó dára sí àwọn mùsùlùmí ń sàlàyé ẹ̀sìn wọn. wọ́n bá tẹ̀sí fún ọdún lẹ́mẹ́ta ẹ̀sìn wọn kan wọ́n kọ̀ ẹ̀rọ kúkàlẹ̀ kúkàlẹ̀ ní ń sàlàyé ẹ̀sìn wọn kó yé wa. àbọ̀ ń parẹ̀ ní báyìí àbà àbà òun gbọ́dọ̀ islam ní gbogbo ìgbà ìwọ náà gbé ìyàwó sí ìfẹ́ tí wọ́n ń sìn gbé ìyàwó lójú ọ̀nà tó wà ìwọ gbọ́ngàn lọ́nà ìwọ gbọ́ngàn lẹ́sìn òdodo wọn náà ti mà mọ́tara rẹ̀ dànù sórí ikú tí ọba mú yàn kì í sọ fún yàn òjijì ní wọlé mú yàn nítorí kọ́bà àtúntìdì ní wọlé mú yẹn olúwa mi ẹlẹ́dàá rẹ ó ṣe pàkíyèsí wa ẹgbẹ́ tó ní oníyá ayò ẹ̀fẹ̀rínà àbẹ̀rẹ̀ ìtọ̀kùnwá ìtọ̀kùnwá ọ̀tọ̀kọ̀ọ́dẹ̀ wọlé ẹ̀jẹ̀ mọ̀ ọ̀dúnlá ìlàwọ̀ ẹ̀jẹ̀ mùsùlùmí. ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀káyà ọ̀wọ́ nípa apá kíkáyà rẹ̀ ẹ má wàá ṣe gbà láti kú àbí ní mùsùlùmí wàláàbí ṣe pàkíyèsí tó dájú gbogbo pàkíyèsí lọ lélẹ̀ yìí ọba tí ọ̀pá wa nù oní ọ̀gbẹ̀ mi wa o oní wọ́n kìlọ̀ fún wa owó gbà láti kú ikú òsì lọ́wọ́ wa owó ọtí ẹ̀ lọ́wọ́ gbogbo gbàtẹ́ bá kọ́ pálọ̀ náà lálọ́ ó wá sọ pé ẹ má tẹ̀lé kí nǹkan wá ń mú yín láì jẹ́ pé ẹjẹ́ mùsùn nígbà wọn mọ̀ mọ̀ sí àbí wọn mọ̀ gbà tí wọ́n ó kú ó túmọ̀ sí pé gbogbo ìṣẹ́jú àyà nínú ìgbésí ayé wa kò gbọdọ̀ bá wa àti ká jẹ́ mùsùlùmí. ìtẹ́jú ayá kan ló fi máa tẹ̀tẹ̀ ìtẹ́jú ayá kan ló fi máa tòkò ìtẹ́jú ayá kan ló fi tó ń lo fún ọ̀fìn ìsìláàmù lẹ̀ olúwa mẹ́jọ ayé. torí kò sí kàtí kò lè mú yàn lọ. torí ẹ ìwọ́dún wọn ti ní mùsùlùmí olúwa ti kọ́kọ́ sórí ire ńlá kan fún ọ wọ́n máa yọ orí ire ńlá lóluwa ti pàtó ní kí bàbá rẹ̀ kọjá mùsùlùmí bàbá la nílò nípa mùsùlùmí ni àbí ètè mùsùlùmí bàbá rẹ̀ jẹ́ mùsùlùmí wọn náà wà rírà rẹ̀ lórí islam olú wa sórí ńlá fún ọ dákun mọ́jọ orí yóò bàjẹ́ mọ́ lọ́wọ́ mọ́jọ bàjẹ́ mọ́ lọ́wọ́ bàbá ti gbìyànjú orí islam wọn wà tó fi bí ọ wọ́n wá ní kó túnra rẹ̀ bí mọ́ kẹ́kọ̀ọ́ nípa ìsìn islam òbí ọlọ́wọ́ láti kẹ́kọ̀ọ́ mi ìtọ́ bá tún fẹ́ kọ́ gbogbo tó ń bá tí wọ́n ń kó yín nípa ẹ̀kọ́ ẹ̀sìn tó ń bá ń kọ́ kọ́ lò ó mélòó la mọ̀ tá lò láyé ìjọ mélòó la mọ̀ tá lò láyé tá ò kọ́ fi èyí tó pàtàkì bàbàrà nínú ìgbésí ayé wa láti wá sóko dànù ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀dọ́ wa lásìkò tó pàtàkì tó bàbàrà nínú ìgbésí ayé wọn ìrọ̀ àná àti rédíò ni wọ́n fi ṣe

ó ń lò ó ó ń tètè pé nǹkan máa mùsùlùmí tó ń tètè yọ̀ bá rí ọ èèyàn ní bẹ́ẹ̀ sọ pé mùsùlùmí lélẹ́ yìí tó dá bẹ́ẹ̀ kò dá bẹ́ẹ̀ ìgbésí ayé ti ẹnu a ní ìgbésí ayé méjì dábẹ́ lò ẹyọ ọ̀kan yìí náà kò síbi tó ọ̀nà tó tún padà bọ̀ ọba lọ sí lọ́nu ó ti jẹ́ òpin ìdàgbéyà lọ ìgbésí ayé rẹ dáadáa ìgbà ọ̀dọ́ rẹ yìí ó mẹ́rin ìgbà tó wọ́n jù nínú ìgbésí ayé rẹ mọ́tò ẹni tí ó mọ̀tẹ́ ni tí ó máa sábà ti sin Allah mọ̀tẹ́ ni tí ó máa sábà ìsìláàmù rẹ nígbà tó wà lọ́dọ̀ nígbà tó bá ti wá gbó tó dá kó kékeré tó rúkú tí ò ní jọ rúkú tó forí kalẹ̀ tó ní jọ forí kalẹ̀ tó tó kò tí gbogbo ọ̀wọ́ síbi kan síbi àná náà jẹ́ ọgbà alẹ́ ti dé ẹ̀jẹ̀ apalẹ̀ mẹ́tẹ̀ẹ̀dàrẹ́ àwọn ọ̀dọ́ tó ń ti ń ṣe é rọ̀ ọ́ pàtàkì ni ọwọ́ ní gbogbo ìgbésẹ̀ ayé rẹ̀ ilé ìjọ owó ti nínú rẹ̀ ó fi fèrè gbè ó fi ṣe àwọn ọ̀sẹ̀ tó fẹ́ pálátá inú tí ọ̀yẹ́ ká fọ́ ọmọ mùsùlùmí mẹ́ wọ́n náà ní ti dìná wọ́n náà ní ti tẹ́tẹ́ wọ́n náà ní ti kájálè wọ́n náà ní ti kájọ fọ́tọ̀ fọ́tọ̀ wọ́n náà lọ́n bá wọn ta wọ́pọ̀ níbi kájọ ti fọ́ wọn náà wọ́n náà ló gbá díẹ̀ àwọn òbí wọ́n mọ̀ tó gbogbo nǹkan tá à ń ṣe lónìí. à ń tẹ́lẹ̀ ẹ̀dẹ́jọ́ gbé lọ fi yàmọ̀ ní olùwọ́sẹ̀ ló ṣe ṣòro fún wa. ó ti ṣèdájọ́ òfin lásán ló wá dáná kalẹ̀ èsè lásán o. láti ọjọ́ tó ti pẹ́ ní náà ti ń ké pé kí ló dé tí gbèsè àti yàmọ̀ òkè. wọ́n wá àlè. àlẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó sọ fún wa nínú hadith. ó ní iná ké ó ké lọ olùwòlúwa mi ọ̀sẹ̀lẹ̀ dáwọ́ bí dáwọ́ apákan mi ti di apákan rẹ̀. iṣẹ́ tó sì dá mi fún ìdí ìṣe. olùkọ́lùwà dá iná fún lébà ju àwọn ọ̀tá ọ̀wọ́. èyí ju àwọn ọ̀tá rẹ̀ tí wọ́n máa jó mẹ́fẹ̀ láíláí. ọ̀rọ̀ ajé ajé apákan di apákan rẹ̀. ọ̀rọ̀ tó lẹ́ńkẹ́ nù pé ẹ̀ dìde olùwàdàkùnmọ́sẹ̀mí pẹ̀lú rẹ̀ lọ́kàn náà ń tó gbé bẹ́ẹ̀. ẹnudẹ wàá rà tó àlọ ó mójú pẹ́ǹtì rẹ wọ́n tẹ̀ra rẹ àwọn pẹ́ǹtì kan àwọn kan tọmọ báyìí àwọn kòró nípa gbogbo ayé wọ́n ti lọ bá tò àwọn bẹ́ẹ̀ pé àwọn ọ̀pọ̀ káwọn wọ́n bá tò bí àwọn tó sọ pé bí àwọn bá kó àlùjẹ́nà làwọn fẹ́ bá nàbí wọ̀ iná bá wọ̀ ó rò pé bí iná àkólà táwọn ń dá láyé ni wọ́nláhì ọ̀pọ̀lọpọ̀ pẹ̀tẹ́ àwọn eléyìí náà wọ́n kọ̀ọ̀rọ̀ ìpìlẹ̀ ni wọn àwọn sọkúsọ burúkú làwọn eléyìí wọn. nítorí pé àwọn eléyìí ni wọ́n sọ pé àbá àtàwọn tó bá dé náà yóò kọ́ àwọn wọ̀ àwọn tẹ́tẹ́ láti tẹ̀lé wọ́. àwọn àti ìrántí gbogbo wà á ń tó rán gbogbo mùsùlùmí létí kí ló dé tó fi ṣe mùsùlùmí gan-an. mọ̀ ń bẹ̀ kí ló dé tàbí tẹ̀lé tàbí Muhammad sallallahu alaihi wa sallam à ń tẹ̀lé ànábì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam sábàbà wọná. ọ̀rọ̀ gbọ́dọ̀ gbàgbé ọ̀rọ̀ yìí láíláí ẹnì kan ń tẹ̀lé àbá wọn àbá àwọn táwọn ti sọ yìí nínú mẹ́jẹ̀mú pípẹ́ gbọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ oníkẹ́ bá ti olùwà má jà wọ̀ kátó pé náà sàkìyà ẹ̀rọ pé náà sàkìyà wà ti dayé àpà iná ti ná lọ. ìdá kan nínú àádọ́rin sàkìyà mà nínú alẹ́ ayé tó bá wá kó àádọ́rin lórí àádọ́rin wọ́n yà ń tẹ̀ta iná tó fi ń jó irin tí irin ti ń domi. iná tó fi ń jó àpáta dápàtà tó fọ́ sí fi ń kùdù bọ́ ìdá kan náà àdọ́rin ni nínú náà tẹ̀sí yá. akramakum Allah anabi muhammad sallallahu alayhi wa sallam wọ́n rán àwọn sàhábà ó fi ṣe ogun rán wọn lábẹ́ àkóso ọ̀kan nínú wọn anabi sọ àsọsíwájú kan tó gbéra kó Madina ẹ máa gbọ́dọ̀ sọ́ka fún lẹ́nu nípa ntẹ́ǹfẹ́ àti ntẹ́ǹfẹ́ wọ́n ti jáde bàtà dé ẹ̀yìn ojú ìlú sọmọlí lóbi tí wọ́n rán wọn ọ̀gágun yìí wọ́n wá pàkéjì wọn pé ó tó mẹ́ẹ̀ẹ́dúró ẹ lọ sẹ́jú wá mi wọ́n bá sì mórí légbó kálukú lọ sẹ́jú wá wọ́n kó gi jọ wọ́n ní kó dáná sí wọ́n dáná sí igi iná tẹ̀ wọ́n á ní kó tó nígbà wọ́n tó tẹsí mọ fáwọn ẹbí tuntun kọ ọmọ gbọrọ sílẹ̀ ìdí nu tí wọn fi lọ sẹẹkì ó ní wọn tó wọn tó ó ní wọn lọ sẹẹkì wọn lọ sẹẹkì ó ní wọn dáná kí wọn dáná ó tún ní kí wọn tó wọn tó nígbà tí wọn wá tó tán wọn ní kí wọn bẹ̀rẹ̀ sí ní wọn náà lọkọọkan wọn ni iná àbí ńlá wọn ní bẹ́ẹ̀ ní tí wọn wà wá tó iná tó ń tẹ máa wọ wọn ni á á ní wọ o ìbáraẹni sọlọ lọ àdìsọ ti sọ fún yín pé kí ẹ gbọ́rọ̀ sí mi lẹ́nu bẹ́ẹ̀ tí mo fi parí láti ẹ̀sùn mọ́ yín àbí kò tẹ́yìn lọ. pé ẹ fẹ́ kọ àti ànábì nì wọ́n ní ànábì ọ̀wá sọ níbi tó tó bá tẹ̀ ní àwọ̀ náà. Allahu akbar. Ànábì ọ̀sọ́ débi tó tó ọba ní àwọ̀ mẹ́ta wọ̀ náà. torí ẹ̀ àwọn tó dábàá nínú wọn ni ẹja gbé ẹnìkan ti dé. àbáwọn kan dìde kọ́ lọ bá mi wájú lọ́dọ̀ ànábì torí pé eléyìí tó ti fẹ́ jọ nǹkan mi. gbàtọ́ ọ̀dọ́dọ̀ ànábì sallallahu alaihi wa sallam ọlọ́mìnira ti wọ nánà ni wọ́n là ti wọ̀ ọ́ bá wò jáde ẹ̀ títí ìjọba النار يهرب يهربون عليها غدوا وعشية ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب وانتم في نجوة نافم مجمع أتبقوا على ليه ميتم وبعد ذلك من القيامة الله سبحانه وتعالى يوم جادي تصنوا يا سيدكم أكرمكم الله أو أنت إسلام نكالي والجنة أنت إذا تبوى محمد sallallahu alaihi wa sallam kama bá wọn náà man sama ramadana imanan wa ihtisaba ẹnikẹ́ni tó bá ti sùn yá mu ramadan nítorí kó gba allah gbọ́ kápá làti ọ̀rọ̀ yìí níbi nítorí kí ọ̀pọ̀lọpọ̀ ìmánì òjijì ìmánì òjijì ni wọ́n gbé wọnú ramadan àwọn ramadan náà jẹ́ ń mùsùlùmí àwọn jẹ́ kí wọ́n ti yan islam lójú ibọ̀ tó bá ti débi tí mọ́sálásí wà ládùúgbò rẹ̀ ó kò tẹ̀sẹ̀ máa rìn ní kí ló dé ẹ̀ ń jà pẹ̀lú mọ́sálásí ni pé àná fọ́rọ̀ mọ́sálásí tó ẹ́ ọ̀ fọ́rọ̀ mọ́sálásí ẹgbẹ́ wa ti fọ́rọ̀ mọ́sálásí kò sí tàbí ṣùgbọ́n wọ́n fẹ́rẹ̀ wọ́n fẹ́ràn ọ̀rọ̀ ilé ẹ̀ṣẹ̀ tán nítorí pé èèyàn kì í dilẹ̀ tó bá ti kùnà láti ṣe ti ọwọ́ wá ti tàṣẹ̀ tán eléyìí túmọ̀ sí wípé ímẹ́lì eléyìí ọ̀pọ̀lọpọ̀ tó gbé wa ní Ramadan tó ṣe imáni sọlá làjà imáni múnáfìkì lẹ́nu mi gbé wa ní Ramadan ẹlòmíì dá ṣe hàn ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òkú òsì ti gbèsè rí ni òun abẹ́bí àwọn akọ́ sí wà lórí Islam ṣé o ti ń bẹ̀ nítorí pé gbogbo kí Ramadan ló tó dé ọ̀sẹ̀ ti kankan bóòlù tó wà wà ní Islam eré ló ń òfin bẹ̀ rárá àwọn ẹni tó wà ní Islam tó gbó ìgbàlódé tẹ̀sìn oníṣẹ́ ọ̀gá wa gan olúwa tẹ̀sìn rán olúwa tó gbogbo kó máa tẹ̀sìn náà lọ títí tí kò fi ilé ìdáyé wa nínú ọlá ilé ìsìnbẹ kó sùn Ramadan yìí ó wá nínú hadith Abu Hurairah radiyallahu anhu ọlànà bọ Muhammad sallallahu alayhi wa sallam wọn ni idha kana awwal laylatin min shahri Ramadan sọfẹdẹtì shayatin. ومردت الجنة وغلقت أبواب النار فلم يفتح منها بابا وفتحت أبواب الجنة فلم يغلق منها بابا وينادي منادي يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاه من النار وذلك كل ليلة رواه الإمام الترمذي وابن ماجه ẹlẹ́bẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam wọ́n tó bá ti di òru àkọ́kọ́ nínú Ramadan irú òru tó ń rọ̀sùn yẹn irú òru tó ń rọ̀sùn ìyẹn ní alẹ́ ẹjọ́ tàlátà tó kọjá yìí òun náà ní òru ọjọ́ làrúbá tá a bẹ̀rẹ̀ Ramadan ó ti di gbogbo àwọn ṣẹyàfíìn mọ́lẹ̀ gbogbo àwọn ṣẹtọ́ọ̀nù ó ti dè wọ́n mọ́lẹ̀ wọ́n máa rẹ́ tẹ́tọ́ jẹ́ àti gbogbo àwọn aláìgbọ́rọ̀. nínú àwọn àjẹnú gbogbo àwọn tì wọn malẹ̀ wàhùn lẹkọt abwaabun nar gbogbo àwọn lẹ̀kùn náà wọn tì ní títì pa sẹlẹm yóò tà mí ní hàdáàbò wọn ní sílẹ̀ kọkàn nínú àwọn lẹ̀kùn yìí wọn kò tàhẹt abwaabul janna ṣùgbọ́n gbogbo àwọn lẹ̀kùn àlùjẹnà ni wọn sílẹ̀ sẹlẹm yóò gbọlá kọmí ní hàdáàbò wọn wà ní sílẹ̀ kọkàn nínú àwọn lẹ̀kùn àlùjẹnà kólé akọmọsí àlùjẹnà náà lé wàwà. وينادي مناد olùpèsè kan wà pèsè ní alẹ́ òru alákọ̀ọ́kọ́ yàrá dáná ní ọ̀hìn akọ̀bẹ̀rẹ̀ wọ́n tó ń gbèrò láti ṣe rere máa pọ̀ wọ́n tó ọ̀fẹ́ láti ṣe rere tó gbèrò rẹ̀ bẹ́ẹ̀ ní ẹ̀sìn ẹnu ìrìnlọ́fẹ́ ṣe máa bọ̀. wọ́n yá من الشر أكثر إنذار فتر ولا الأمر أيضا يوقع ولا تمعه يا تمعه وابا يا ديكو ولله اعتقاء من النار الله لا ونسمع بطنا لروا وذلك كل ليلة إليها ما وين قد دوجو جمع إلى رمضان òru ojoojúmọ́ nínú Ramadan ni Allah láwọn tó máa bọ́kùn náà kó lọ́rùn wọn òní wọlẹ́mọ́ òní wọlẹ́mọ́ òní wọlẹ́mọ́ olùwàdà kò sí bẹ́ẹ̀ báwa náà. Al-Imam Tirmidhi àti Ibn Majah àwọn ni wọ́n gbé yìí jáde Al-Imam Ibn Khuzaimah wọ́n gbé jáde nínú Sahihi wọn ìpè àdéhìí tó kún régé ni ìpè àdéhìí tó kún régé ni. bẹ́ẹ̀ni الشيخ العزاز رحمه الله وأناني البوارث والمرجين أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله إن الله إليكم ذكر رمضان قلنا لكوان وحديث النبي محمد صلى الله عليه وسلم أن رمضان إلى رمضان كفارة لما بينهما لما بينهما إذا اجتنبت الكبائر رمضان التيسين في رمضان عظيم قلت رمضان التيسين وكم بلور إسلام قلت رمضان التيسين قلت يوقع ويتكسر لا يعني رمضان متى رفعه lókun ìgbà tó bá ti kó jìnnà táwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ọláńlá ní Ramadan bákan náà Ànábì sallallahu alaihi wasallam ọbẹ hàn wá kíkí lára àwọn ẹlẹkùn àlùjẹnà mẹ́jẹ̀ẹ̀jọ lẹkùn kan bẹ lára àlùjẹnà lára àwọn ẹlẹkùn àlùjẹnà sáńpẹ ní ọrọyà kí ni ó ṣẹlẹ̀ Ànábì ní inna fil jannati baban yuqalu lahu ar-rayyan yadkhulu لا يدخل منه أحد غيره يقال أين الصائمون فيدخلون منه فإذا دخل آخره أغلق ولم يدخل منه أحد متفق عليه النبي صلى الله عليه وسلم ونبذت إلى كتنبة يرى الجنة فاتني الريان الريان هناك ونان لكتاهم الصيام لي وضوى الجنة ẹnìkan ò ní gbàgbé wọlé jẹ́nà lọ́yà tó sáwọn tó ṣe sùyàm wọ́n á pèpè lọ́jọ́ gbẹ̀ndà sùyàm níbo làwọn ẹni tó ṣe sùyàm láyé wà nígbà tí wọ́n bá dáhùn ó kó wọn jọ ó kó wọn wọlé jẹ́nà gbára lẹ̀kùn yìí tí ẹni tó kọ́yìn nínú wa tó bá ti wọ àlùjáná gbára lẹ̀kùn yìí wọ́n ti lẹ̀kùn yìí pa ẹnìkan tó ní rà àlùjáná wọ̀ gbàgbẹ́ má. bákan náà nínú ọlá ònyàn nípa alukur'an àti suyam méjèèjì máa ń síkà fún yà lọ́dọ̀ fún dàlùkìyàm méjèèjì máa ń síkà fún yà lọ́dọ̀ fún dàlùkìyàm suyam wọn máa sọ pé wọ́n lówà mí èmi ní ìjọ jẹ èmi ní ìjọ mu èmi ní ìjọ tẹ̀sẹ̀ ẹnu rẹ̀ ní ọ̀sán Ramadan àtọ̀sán gbogbo gbàdé máa ń sọ suyam wọ́n lówà gba ìkàmí lórí rẹ̀ alukur'an yẹn máa sọ yìí èmi ní ìjọ fòrùsùn ní gbogbo òru olúwa gba ìgbà mi lórí ẹ̀ olúwa sì gba ìgbà méjèèjì lórí àwọn ẹni tó bá sì pẹ̀pọ̀ wọ́n tó ń sọ sùyàm oríire ńlá fún ọ sùyàm orí ó sì pẹ̀pọ̀ wọ́n tó ń pẹ́ alukur'ani lóru oríire ńlá fún ọ alukur'ani rẹ eléyìí tó ń ké lóru ó sì pẹ̀pọ̀ alimam ahmed àti àwọn míì àwọn náà gbé jáde ó sì jẹ́ gbàwọ́ọ̀rọ̀ eléyìí tó ti kó nínú ọláńlá eléyìí ń bẹ fún sọ Ramadan iná ní kí gbogbo ẹnikẹ́ni tó bá láǹfààní láti lè lọ sí ọmúra nínú sọ Ramadan náà afẹ́kọ́ lọ sí nítorí pé ọmúra kan kéèyàn bá ṣe nínú Ramadan náà ó ṣe déédéé kéèyàn ṣe hajj pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó wá nínú ẹgbàá wọ́ọ̀rọ̀ wípé ọ̀kan nínú àwọn sàhábà ipa lọ́ba sallallahu alaihi wasallam wọ́n sọ fọ́kàn nínú àwọn sàhábà bìnrin kíkẹ́ kó ṣe hajj alábì sọ fún yín pé kó ṣe hajj kò rí hajj yẹn ṣe alábì wa sọ fún pé kàyí dájọ́ Ramadan ràtẹ́mi gbàtó ti rí hajj ṣe tí Ramadan bá ti dé ajọ́tukọ̀ lọ sí umra ṣe inna umratan ti ta'dil hijja nítorí pé umra kan tí a bá ti nínú Ramadan فإن عمرة في رمضان تعدل حجة المال وتجد تلك عمرة سبع سنين ورمضان وتجد كين حج سلام نبوة محمد صلى الله عليه وآله وسلم من الله تقوم بكم صيام رمضان قلنا نشوف أن تبعث الصيام تبقوا صيام حتى رمضان حتى مين ولو أتبقى جاوة انتو ليه لما قال الله أبقى تتوقع ليه تعنيني قال يا أيوة ليه تعنيني قانوة pé ká fọ àwọn àdúrà wa káfí sínú ìgbà tá à ń ṣe ṣùyà ká máa ṣe ní mẹ́sàn-án mẹ́wàá ká máa dogo ẹlẹ́dàá wa lẹ́yìn tó kàn rẹ̀ balẹ̀ sí pé òwú àwòrán ọ̀pọ̀ yọ̀gbà ó sì gbádùn àwa nínú ọlá eléyìí ti ń bẹ fọ́nrọ́ mọ́ fáwọn àti ṣùyà lápapọ̀ ìyá ni pé olúwa wa fi hàn ike gbogbo sẹ́tọ́ máa nábì ádámọ̀ bá ṣe ó ṣe fúnra rẹ̀ ìwọ ló ní àwọn tó máa tán lẹ́sàn-án ìlọ́po mẹ́wàá lórí sẹ́tọ̀ tó bá ṣe إلا الصوم أي في صيام نكاح فإنه لي وأنا أجزي به èmi ni mo ní suyam èmi ni màá san lẹ́sàn lórí ẹ̀ èmi ni mo ní èmi ni màá san lẹ́sàn lórí ẹ̀ eléyìí tó túmọ̀ sí pé ọláńlá ń bẹ ọláńlá ń bẹ sẹ́ni tó bá ti suyam tó wá jẹ́ kí àníyàn wa ọjà lórí suyam dáǹsì ẹ̀rí kan ní tí wọ́n ti suyam kò sí tàbí ṣùgbọ́n ẹnu wọn máa ń rùn ẹnu wọn rùn. látàrí ike wọn ò kọ ẹnu ẹnu wọn látàrí wípé bóyá wọn pa ẹnu wọn ti rárá ṣùgbọ́n tí wọn bá ti pẹ́ tí wọn ti jẹun sínú òórùn máa wá láti ìsàlẹ̀ iná lòórùn tó máa jáde tó bá pa ẹnu rẹ nígbàgbà òórùn yẹn tó máa jáde náà ni torí nínú ọrùn tí rùn yẹn àti pé ó dùn lọ́dọ̀ Allah ó dùn ti lọ́fíńdà àlùmísìkò lọ ó dùn ti lọ́fíńdà àlùmísìkò lọ. bákan náà ìdùnnú ńlá ń bẹ o sani tó bá tó sòyà ìdùnnú méjì alákọ̀ọ́kọ́ nígbà tó bá sínú ìdùnnú ńlá ni fún ẹlẹ́kejì nígbà tó bá pàdé olú ẹlẹ́dàá rẹ̀ Allah ìdùnnú ńlá tó ń bẹ fún bẹ́ẹ̀ ni Islam wa kọ̀ fún wa wọ́n tó ń sọ sòyà mi wọ́n tó lu ara tó ń láti jẹ́ ẹni tó sọ wípé ó kíyèsí wípé ọmọ jà ọmọ kára nínú oṣù rọmọbánà yìí ọmọ jà ọmọ kára nínú oṣù rọmọbánà yìí nítorí wípé tálẹ̀ ẹni tó ń ṣe sòyàmù ọlọ́hu àjọyọ̀dẹ́lẹ̀ ó sì dẹ́ni kankan àbí ọlọ́ ó sì ń ṣe ẹ̀ṣẹ̀dáàbà torí kọ́dọ̀ rẹ̀ nìkan ló ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ya bàbá má wọ́n ya màmá má tó wá jẹ pé ariwo rẹ náà láàmú ọgbọ́ yá àwọn kan wà máa fi ọ̀sẹ̀ yẹn gbé jọ ebi ti náwó mu lọ́jọ́ pé tí òye ká gún yẹn ó ti máa gún yẹn wọ́n àti ṣe èkú náà ló kú wọn ọmọ bá wọn máa tẹ́ tó ní kùlà sọ̀rọ̀ fún wọn wà sí wa sọ̀rọ̀ fún wa sí ọ̀dà jẹ́ kí ìwà rẹ̀ kọ́ jẹ́ kí ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn èèyàn kó sún wa ayọ̀ bá wa mọ̀ sẹ́nìkan bá kú ọ àbó tí wọn wọ ọkùn jà wọn sọ fún pé ẹnì ẹfọ àrùn ẹnì ẹfọ àrùn bẹ́ẹ̀ lànà sọlọ lọ àti sọlọ àti gbàmà wọn èmi ń sọsọ yá èmi ń sọsọ yá ẹni tá a bá gbé ẹ̀kọ́ yìí tá a gbé jáde fún rọmọbọn wọn dájú pé a yẹn tó àwùjọ wa kún fún èkú èpè ọ̀rọ̀ àpárá eléyìí ti ń fi hàn pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn. wọn ò lẹ́kọ̀ọ́ lé wọn ò lẹ́kọ̀ọ́ lé rárá rárá torí nù kẹ́kẹ́kọ̀ọ́ lé máa mú jáde òun náà ní kọ́ máa máa hùwà ọmọlúwàbí kò sí nù wà ọmọlúwàbí ká máa gbé kò sí nù wà ọmọlúwàbí ká máa ṣépè ẹ̀yẹ́ wọn tí máa ń tẹ̀lẹ̀ láwùjọ wa tába ti lè tẹ̀ síra wa báyìí àgbà àwọn tá a ti tẹ̀ra wa tá a ti ń gbòra wa àwọn tá a ti wa tá a ti ń ṣépè wa ń bọ́ oníkìkọ́ pè nínú àwọn ìpín burúkú àwọn ìpín burúkú eléyìí tó túmọ̀ sí pé náà ọ̀pọ̀lọpọ̀ lẹ́kọ̀ọ́ gbogbo àwùjọ tẹ bá dé láyé tẹfẹ́ mọ̀ tí wọ́n lẹ́kọ̀ọ́ àti wọn lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ẹni wọn lẹ́ máa sọ láti lọ sórí ta níbi tí mọ́tò tí máa ń pàdé mọ́tò tí mọ́ṣíìnì tí máa ń pàdé mọ́tò tí mọ́tò tí máa ń pàdé mọ́ṣíìnì tí mọ́ṣíìnì tí máa pàdé mọ́ṣíìnì tó o ní ìwà ti tẹ́lẹ̀ kan bọ̀ ẹnìkan náà bọ̀ ọbẹ̀ gbára ọbẹ̀ tó kò yára àti kò ní já fọ́ ọ́ àbọ̀tẹ́ kú dànù ní àhárá ah, ah, irú ọ̀rọ̀ burúkú ló lè ti kọ́ ọ. Ànábì sọ̀rọ̀ máa lè tẹ́lẹ̀ onímọ̀tẹ́lẹ̀ nínú mi lẹ́yìn ọ̀rẹ́ ọ̀rẹ́ dáàbò tẹ̀lé ọjọ́ kọ́lẹ́rọ́ ọ̀gbìn ẹ̀sán. Ẹnikẹ́ni tó bá gba Ọlọ́run bọ̀ àtọ́jọ́ kan mọ̀ sọ̀rọ̀ rere jáde lẹ́nu ẹ̀ àbí kò pẹ́ gbogbo onílàkà ìjọba tó rẹ̀ tó fi tó ní àwọn elépè wọn ni á ọkùnrin lẹ́kọ̀ọ́ ẹ̀mí mi ọ̀kà lè ṣe bẹ́ẹ̀ ah, yóò lọ wọ̀ lè ṣe bẹ́ẹ̀ àmọ́ wọ̀ lẹ́kọ̀ọ́ subhanallah omi lè ṣe lóòótọ́ tó ṣe ṣá abẹ́mi ṣe relé lọ lóṣù wa yóò ti dá òkèwé náà ẹ̀kọ́ burúkú lọ́pọ̀lọpọ̀ ń gbé ká torí ẹ̀ nínú ẹ̀kọ́ tó wà mọ́bá nù kọ̀ ẹnìkan wọ ọkùnjà ó ń gbé ọ̀rọ̀ burúkú sí ọ sọ pé èmi o wọ́n ti sùn yà èmi o wọ́n ti sùn yà èsì òtúmọ̀ sí pé tí n bá ti sùn yà ọba gbà tí n bá ti sùn yà nà mùsùlùmí ni mí mùsùlùmí ni mí pé mùsùlùmí wa kó ewu bẹ́ẹ̀ ni anábì ti sọ mùsùlùmí yìí ti ẹni tó ṣe ike ní máa ń tètè yìí ti ẹni tí wọ́n fẹ́nu àtẹ́lu ìdílé onídìílé yìí ti ẹni tí wọ́n sọ̀rọ̀ burúkú jáde lẹ́nu ọlọ́run àbúrò ẹ̀kọ́ ńlá ní rọmọdọ́nà náà abẹ́rẹ́ lọ́wọ́ àti ọ̀jẹ́ kọ́gbà lọ́dọ̀ wa olú adákùn má kọ́ tutù wa lọ́wọ́ náà wá lọ́wọ́ kálí máa ṣe lọ́nà tó da tí ó mọ ọyọ́nu sí wa àwọn ẹ̀ṣẹ̀ ilé tí rọmọdọ́nà bá lọ́wọ́ wa olú adákùn báwa fàánù báwa parí sàmójúkúrò fún wa lórí ẹ̀ ìwé ẹlẹ́dàá wa fún wa láwọn ẹsẹ̀ rẹ̀ ṣe àwọn ẹsẹ̀ tó da tó da tó da ilé tí wọ́n wọnú ìwé iṣẹ́ wa tí gbé sábàbí ti gbogbo wa dáàbò rálẹ̀ jẹ́ náwọ̀ mìíràn tẹ́lá tó ń dàgbé olùwà bá àforíjì bá àforíjì àwọn òkú mùsùlùmí àwọn ẹni tó jẹ́ pé àwọn ti síwájú wa nípa pé ikú ti mú wọn lọ ó wù àwọn náà irú rọmọbọ́ọ̀nù yìí náà bá wọn láyé kódà ń bẹ nínú àwọn tó kú tẹ́lẹ̀ tí wọ́n ṣẹ̀ kú láìpẹ́ yìí ni àyùmọ̀yé palẹ̀mọ́ olóòtú ti kalẹ̀ lórí ìsirísi nípa àtìpàdé rọmọbọ́ọ̀nù yìí báyà nípa àtọ́júlé báyà nípa àtìkáwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́ báyà nípa àtìkáwọn Islam tí kò sì ti mú àwọn lọ báyìí gbogbo àwọn tó kú lórí Islam tó kú lórí kólú ẹlẹ́dàá nìkan ni wọ́n jẹ́sùn wọ́n kú lórí kí wọ́n tẹ̀lé lánàá nínú wọn Muhammad sallallahu alaihi wa sallam lọ́kùnrin wọn àti lóbìnrin wọn lẹ́ni dáàmú àtẹni dáàmú tí Islam tó pa wá pọ̀ pẹ̀lú wọn tó fi dórí àwọn òbí wa olùwàdàpọ̀ àforíjì wọn olùwàbà akẹ́ wọn olùwàbà àtẹ wọn olùwàbà àtúntò àánú rẹ̀ èyí tó bá wà nù kẹ́ nínú wa wọ́n wá sàlékún kẹrẹ̀ ẹni tó wà nù dààmú nínú wa olùwà bá mú kó fún wa. àwọn náà tá a bẹ láyé gbogbo gbàtà máa bẹ láyé abẹ àwùwáwà àti ọ̀dẹ́ tó ti ká máa bẹ lórí alẹ́sílám gbogbo tó lù wọ́n bá gbẹ̀mí wa wọ́n gbẹ̀mí wa lórí alẹ́mán ọmọ àlùjáná ni kó lù wọ́n dá sí wa kọ́mọ̀tì wa lọ́ máa ná ó bẹ̀ mẹ́tẹ̀ kọ́ máa ná tara wa jáde kọ́mọ̀tì kọ́ máa ná bẹ́ẹ̀ náà àpéjọ wa olùwà dá kókó wa ní nínú nǹkan tó lọ́wọ́ fi pa wá láṣẹ àwọn àti ajẹ́ mùsùlùmí nígbà tí rọmọbọ́n náà ń bẹ àtìgbà tí ò sí rọmọbọ́n òun náà ní máa ṣe àṣọ láti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 وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وايدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم انا نسالك انك انت الله لا اله الا انت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها لها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله